أسير في غياهبهم أسير أسير في سجونهم حقير أسير في غياهبهم أسير أسير في سجونهم حقير يدنس عزتي عز رماني على الرمضاء يلفح الهجير يدنس عزتي عرج رماني على الرمضاء يلفح الهجير على الرمضاء يلفحني الهجير يدوس كرامتي حينا وحينا يقطر وهو خمار سكير يدوس كرامتي حينا وحينا يقطر وهو خمار سكير وأن نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته آه، أول ومرجي أجني أنا كياني أو إني جمعة الآخر نرعي أكاهي تشيسيه لنا تروه له أتكينا wannan tobogi sallallahu alaihi wa sallama mai jirawar makaban madina ana irin ture yanayi oru ino april in rai 2013 alhamdulillah iwe ana ika ya ba tura ana rai sifatul mu'mina as-sadiqa sabi ibira oko muri onye ne oboro na dowe muri ana ka oidowan as-sadiqa anyi da idanan jara àpọ̀ wa wọn ní ayọ̀yọ̀ ní awaka anatọ́ 55 amma àgòwé ka ezika rẹ̀kọ́d mẹ́tẹ́yìn wọ́n ní page 55 ọ̀nà inṣá aláwọ̀tàálá anáìka ezọ arọ̀ ọ̀nyìmá nìhúrẹ́ ní item 6 ìtìsánagwọ́ ìhìnọ́nyì ní ìbìrí eh, ọkọ̀mùrí ọ̀nyẹ ní anadọ́wọ́ omúrí ògbóró ọkà almọ́ mẹ́nàtò sọ́ọ́dẹ̀kọ́ ọkà أني نكمكم من الدواء مريه ترزوها وتربيتها لأبنائها حتى علم ميفوجني دوكا إن الأبناء نعمة من نعم الله العظيمة فذا كتالا إذا ناهي يوزي أنا زعما أوكا إنوروزين إن إنورو بامبا إنو مريه ميالا التي يمن بها الله على الإنسان إن إنورو نو مريه فيالا ومسؤولية ومسؤولية تربيتهم أوكا أقرأ أنا العمل أقرأ أنا يدرس إني كإجين أباوتر أوكا مسؤولية كبيرة أقرأ أنا كأودن قرأت يوم لذا أقوى نجد بهرارين كأن المؤمنة الصادقة ونينكمكم أنا دوي مرتلسوا هذا tahrisu kulla alhirs oka onre oha ovi dogonere isanahika ahi kononyo aban tire susoi ala tarbiyatu abnaiha kisononyo me don pujan etetere tarbiyatan soliha oipa anaika opipo buru anawe opipi iburuburu opipo da ile da opipo ananyo ida tuengu وتنشئهم دون رب مكبرة نشأة قويمة وإلا أمريكا أو جسد على المنهج الرباني الرشيد جزيد آه، أذنا بيبوزي أنايكا أمولي وزد الرشيد أنايكا ورطوزي فتربيه على الكتاب والسنة سدوني مدى بواش جزي كتاب وسنة وزوه مليه ونزوه سنة مليه صلى الله عليه وآله وسلم وعلى اتباع أوامر الله أوامر الله دور فواتر سكا إساسي أوتو مليه واجتناب نواهيه دور فواتر سكا إني نزير سوي أبين إكهان مليه أبين مليه كزامن دور مسؤول إكهان نزير وعلى قرص الأقيدة الصحيحة dɔɔre masogori kɔnɔ kyire tena na ne akida ɔyidɔ obooro asɔhe ha anayika ɔɔbi ɔɔjɛ sɛlɛ ọ hotin tena yɛn so bimaana ɛɛ wɛri ɔka ne ma ee last week kọ̀rọ̀ ọ̀nyọ́ kátà awọ̀ mi kọ̀rọ̀ nyọ́ ọ̀sán ni wẹ̀yí jẹ́ omori omori sọ̀rọ̀ náà wọ̀tá ààrẹ ọkà líláhi múlùkù sẹ́mà wá ti wọ̀n ọ̀rọ̀ yahabu liman yasha'u inatha wa yahabu liman yasha'u dhukura ay yuzawwijuhum dhukurana wa inatha wa yaj'al man yasha'u aqima innahu alimun qadir omori sọ̀rọ̀ náà wọ̀tá ààrẹ ọkà ààrẹ ọ̀bìn àbí òyìnbó àbíkà máa tètè يخلق ما يشاء دون يتون حالكم ذني يهب لمن يشاء إناثا وذن يهوذن دي دون يفقو إجان ينهن ينهي ويهب لمن يشاء ذكورا وذن يهوذن إذاك إجان رنران قيان أو يزوجهم ذكرانا وإناثا وذن دي دون يفقو لولا هذا أنا روحتنا ويجعل من يشاء أقيما وذن يهوذن مريه سبحانه وتعالى don me ka asalin wuri ka fadan tsara innahu sama da mun wana me alimun umuri oye kekere ona rukumozi ena rukoma ena rukoma ne ena rukomo noro ena rukome baura qadiru don wuri don nyukata tere so ayo wa men dima ka kuere ayanun umuri bona taala ka yahabu liman yashau inata wa yahabu liman yashau dhukura dɔmɔrisi ɛnyɛ na enyi ma nkoro ní orí nɔnù kɔnyɛ na ɛnyɛ na agowe ka ìsana anyi na ɛyɛ koro ṣe ewe yìí lawo dáa kɔn ɛnna yìí ló dɔmɔri kan náà si ɔnyɛ na ɛwɔ dunu dèbí kaa wọn ní last week nka na dɛ an ɔha ka number one wɛrɛ nyɛ na ɔna bi ezi anayika ma tum zọsọ ndị ụwa ndị ajụjụ n'ụwa dọnụrụ na asha azịghị owe iku anya ne ọnụ ọyị spen tụrụ spen a ah, chekụwa che an um, alhamdulilahi ọwọ oh, wabon adoboro onye oh, ne daika ọnụ ogbotibọ na ọtaala tuntun muri kọka ayị nke ọdụ oh, na-apawa ah, pụrụ dọtụwa dọtụwa gọnọrọ kuma ẹni ẹba àwọn ní aljanna dasa aljanna mẹwàá kuma anakọ ọhụ na ụgbọ asị mi ohi ye enawe kaabuli ni eni jahiliya ana kija wa kai wa kishugo ne ma wa idha bushira ahaduhum bil unsa zalla wajhuhu muswaddan wa huwa kadhib yatawara min al qawm min su'i ma bushira bihi ayumsikuhu ala huni am yadusuhu fi turab ala sa'a ma yakumun umur kija shin bi wa kishugo ne ma durika zalla wajhuhu muswaddan dihi ni dowe oyiwozi piripiri wahuwa kazin don wata dureka aya na dudu yatawaro min alqaw do kwata inaka ne ijama izorika la idata min su imabu shurabi agwe enubu diwi onuruka saba kono jojo nema ayumsiku ala huni do kwata no sebe inai ka on baba do do no ko no to ne kola ama do no ne wujo nyana aw yadusuhu fi turab alka on chuwa wata nono kirgo nono waliri yomori kai ala saa ama yakumun o da dirke na ini in waliri non ini ibira amen mai ire na ne ka so agwawo onye no kumukumi ire en ma puje ne bana duru bana bere ipapa ina ne bana ni membe mani ka aba hinzure kai wala nasallanna allazina ursila ilayhim ولا نسألن المرسلين أعطاء مرسل سبحانه وتعالى تقول أنفسكم وأهلكم نارا بمعنى أباهم فابرين يمي بوجي أن لنا وحزان ونحن كنا فاز من نيني ما داو دا كوتا دي شانسان بودانا دو أن دو مريس therefore aside hinini or ya watch eh cassette then anakare oka eh bringing up uh, pious children. Eleo, emleo no wachani. Daka hao nika haa nyinos. Ana hao Russia, ni Nigeria. Aka omukoro ka mm pujanda, esewela hindi nusukoro Don, nasinuwa, nyonoru don, omukoro. So, abesenen osuruka, ajega, noson lab Islam, ye ka, isa nahi,

domurika waqifuhum innahum lamasulun kawaje ko ti kawaje re in re emi kuje ni mun odo ko gomboy ejo ma abaye re ko mo subhanahu wa ta'ala o ke soy zinatul hayatid dunya al mal wal banuna zinatul hayatid dunya omuriki ezi onuruku oni anyi ne honon ovi ovi e honon ovi ovi oyi me honon wàá ṣàrò dá ọbọlá ẹwọ mani wọlé dọwọ wẹ o asáyí kíní quran ó mú yíra kan kí sọ ìnáma amúwálùkùn wà áwòládùkùn fitna ọmọdékè agbègbè àwọn ẹnìyàn tújọ ní wọn ni fitina ẹ ìwé àná di a trial ọmọdékè ẹwí zamarọ and àákàkẹsẹ wọn yìí zamarẹ ìwé àná ọrẹ yìí di kọrọ ẹ the technical know how ló wà ní wọn pàṣẹ the exam. And that is the effort of ka ya man and his sister sitting. That a guy and do why and do the question and do you in the service. In some way, they face somebody oh, oh. in the In some night, I do want oh, to create you when you might or when you might The sweetness of ka or the progenitor. Only the bitterness of the or the one who is in joy path. Mun, I'll go go dog high afa amuni wana ka ka inama amwalukum wa azwajukum umuri ka ben ni sai aduwa lakum on ya unezu ka fazaru go be careful therefore ezi me me waron ni ezi me waron ni what isn't like you are acting not in accordance in accordance to what the teaching the tenets of islam where power anarchy islam power wepawa ani ku Qur'an mekapawa ani kuntu mekapawa wala ijen uguru anu waku kwenye na lwa kunyango uho nara anyaza na ka me la anyi imam ada ya ko no me de ki ija ne ne na jo wa mu de o no na odo su di lo e ere ne ni wa yi aba e kre na komo no o sa o de ri ka se bai e, ka ke ne o de ri ki na ni ri se on

náà níbi ní ìka ọmọrí inábùnimin ahàlì ó jẹ́ mi iná ní ìdá iná wá àjẹ́kàl hak ọmọrí ẹwà mọ̀ká tuntun rẹ̀ dá ẹwà káàmì ọmọrí kìsọ́rẹ̀ hos min kulle zaujeni isnayin wa ahlak kama sí two pairs of àbí òṣùpá dìmà kúwé nípa àti wa ahlak kàtán ní ìdá inábùnimin ahàlì ó jẹ́ máì ní ìdá oníyìn tí a náà ni wà ń ta aṣẹ́mùl hákìmí òmúrí ẹwà mọ̀kàrẹ́ àbí ọ̀kàrẹ́ bẹ́ẹ̀bẹ̀rẹ̀ don murika ya nu ya nu innahu laysa min ahli oje wono eh inan dawo innahu amalun ghayru salih ara mukorna ka e eh, bu koro izawi fala tasalni ma laysa laka bihi ilm afurihum susunu enyo ne walibnu inni a'iduka an takuna min al-jahilin ma wona murike mi huwa kaso ni jahili so no na ya dini ase ki jahili ta so da juwa one de

so inshallah ta'ala ya mani kabesa last week donc almu'minatu sadiqa oku muri onyene anadore lera hiya allati turabba abna'a abna'aha ala hubbillahi wa hubbi rasulih sallallahu alaihi wa sallam ono wonyene na eka au puja ntresu opipa na eka eyusi show muri this real to muri this real muri this real to muri tuna abesa nawo ya ko muri wa alhamdulillah ija ya jade ya mi inna alhamdulillah nahmaduhu wa ya karen to da but always doors or the channel frettere do am baturika any azanya power like that because oje wa very solitary oje wa very like that don't want nyakera wa we hanon ani ezi shege ana we ezi ba hura so that i can do wa nara iná kàrí ṣẹ́gẹ̀ ó yẹ ubì ṣẹ́gẹ̀ láì oyego ọ̀nàmìdáka alìjáàrú kọ́bùlà dáàrù àrùwà ulẹ̀má utarbiya rahmatullahi alayhi jami'an kaika alìjáàr kọ́bùlà dáàrù ṣẹ́nu kókó rẹ̀ náà yà rádá ara ìmọ̀ àná wàá náà àbíyèsí kó adó rẹ̀ yìí èyí wọn náà goro wọ́n àṣẹ ní ẹ̀nẹ́ra gòrò lórí ewara wari kakan koko e eh, de kun tin jawo wara hu ne mi eje anyan kudiri da fe ko agwa wa kunye se ruwa dare hu tudu du to aka iri ma dare hu to an azana ke ko mori e ko nto mori se won ri woni ke na ko en awo gubo sa ke na ewe ana akura goro de ewe ana ika e eh, na sunna be han men e to no na na ko wo toro ko wo zibi niti ahoboro ọna rent te bana ẹni rent ìza aka is better na nke ọna dara ehi dọta nyom nyom da ẹka aṣiwo nri aṣiwo arụgbọ aṣiwo ẹsẹfàwẹ ẹkara ọ na ẹka otu ìwọ tó wà wọ bẹ́ẹ̀ àti ìyìn náà rí ń bẹ́ẹ̀ ké bẹ́ẹ̀ sọ àlùbáríkà ọ̀nà ọdọ̀ sílẹ̀ yìí sí ọ̀nà ọdọ̀ kú ìyá ọboro agwawọ

agwagwo na aha na eke ihe aka na anu ya emishi omori emishi onto omori wa quran wa se ohun ni bakara na suratul nas suratul fatiha bakara ali imran nisa maida an'am as arab anfal tauba yunus rut yusuf hijr ibrahim na ẹni tó mórí ya iná ní na sọ́rọ̀ sílé ń tó mórí mori mórí gbogbo a ní ọ̀rọ̀ sẹ́mẹ̀ oríṣi omori hàn oríṣi tó omori gbaná yìí ní tààtùlá tààtùrọ̀sọ yà á ìwọlẹ̀ ní àmàlú àti ọláha wà àti ọrọ̀sọ máa hàn lọ́nà dọ́wọ́ sáàsọ omori sáàsọ tó omori yìí because ọ̀yí sáàsọ omori ọ̀rọ̀ ń tán ọ̀nà indicate ọ̀nà season kí sọ́ọ̀rì òdo ìṣẹ̀lẹ̀ omori ọ̀rọ̀ ń tán ni ẹ̀wọ̀ ìbàjẹ́ dóka ẹ̀mẹ̀yàn ọ̀rọ̀dáka omíṣẹ́ tó omori dùn àti tó omori oríṣi mú náà rán sáà náà wúlò kátún koran nǹka kúl nkuntum tó ní bọ́nà lọ fẹ́tọ́bí òní ewu tó mú káà ní hẹ define nípa oríṣi mú rí nílò wa inú koran bí definition kìtúmọ̀ ni wa nkuntum ánàlùká ẹ̀wọ̀n náà ní hẹ tó ní bọ́nà lọ wíṣìlì mú rí then fẹ́tọ́bí òní kákẹ́ sáà sáà wa àbẹ̀ ni ẹ̀zọ́nà àti kìnnìkan ló mú rí umur kisai ay hama sunan to umur sallallahu alaihi wasallam ka ayaba me yushbikum allah umur bi ya ben ne wa yakun lakum dhunubakum ku wa sa dum to umur do umur jiwi ho ne weo mo do jiwi ho ne ya ba so ano me an so okoro o wo yi ne wa yi kan ni me jo to umur mm mm oni mi jam izabuda oni mi jam ja ka àwọn ẹni sínú àkàdàrà dẹ̀wọ̀rọ̀ dùwà mbọ̀ wẹ̀ mbọ̀sìn dùwà ìwétò rọ̀yò njẹ́ àkọ́ nínú àkọ́rọ̀ dàrú tí dùwà àkọ́rọ̀ hó amadu kò zìlẹ̀ ń tó mọ́lì wàlá ìbàzẹ́ yìí wà ẹ̀nà mùsàfì yìí ọkà tààsì ìlàhà wà áńtà tó hẹrù ọgbàwù hàzà mùhálùn fúrùkìyà ti bàdíò lọ́rùkánà ọgbùkà sọ́dùkà láàtọ̀ọ̀tọ̀ dọ́wọ́sọ̀ rẹ̀ kó omori hì ọ̀sọ́ òṣùṣọ́ ọ̀rìn ìjà aṣọ níní ẹ̀rọ ní analogical deduction kìsàrẹ̀ àánà kìsà ẹ̀dà wúyà omori hì na afáfáhù wúyà náà sáàsá ìlmà mọ̀hìbà yóò hìbò mọ̀síhù pẹ̀lú káfàdà ìta ìtúnú so àbáyọ̀mọ́ ni ọ̀sán náà ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ agwawo ụkọrọ ọnụ ya dọwe oyisa atọ mori di atọ atọ ntọ mori sallallahu alaihi sallam ọ na-azụrụ kịtọ ya esire omori ọrụ ntọ هي التي تربيهم على حب الشهادة في سبيل الله onye na-okumokumi anadọwa ya omori ojan osirehi sorry ashahada fi sabilillah fa ezika any islam non ono me dono tohe o defend islam da donanya da wona gwa uja no vera betuka adusu islam one uja no betuka o to mon islam ata hore se o bi yan uja no ina na ka ka wallahi o su wana ka islam hore se o su wana kusun na hore se fa batinul ard khairu min a'la ka ọdụmụ rẹ̀ wọ̀dá ìrùwé taste is better than kamakwarized taste ma ni pẹ́nẹ́n ilẹ̀ ẹ̀yẹ́ ní púpù náà ma dẹ̀ tó yẹ ní ẹ̀kẹ́ ráfẹ́ kò pọ́síbù wà bázlò náà ọ̀dọ̀ ọwọ́ na ngwọta ọ̀nà spendan tó rò mọ̀rí hì wàlmàl àtẹ̀kẹ̀hán rọ̀hísọ̀tàn lè ẹ̀lá ẹ̀kẹ́lìbàtìlá dẹ̀ spendan very cheap sẹ́mẹ̀ àgọ́wé ọ̀rẹ́sìsẹ́lẹ̀ yóò mọ̀rí kẹ́bẹ̀bá

ẹ̀rọ na tó ẹ̀rọ náà nà dọ́ọ̀lẹ̀ náà sáàbẹ̀ wà náà ká bá jò financial secretary tinubu ọ̀nà gbogbo àkúrẹ́ká gbogbo àkúrẹ́ká wẹ́ẹ̀lẹ̀ kọ̀rọ̀ nítọ́rẹ̀ wẹ́ẹ̀yì ké wẹ́ẹ̀lẹ̀ kàdọ́ọ̀ wẹ́ẹ̀lì wẹ́ẹ̀dọ̀ kàní súnmọ̀ so anẹ́nẹ́ èjì e na náà ìbẹ̀ náà rẹ̀ àbẹ́rún náà ẹ̀hùn rẹ̀ ké ọ̀n ụwa kó ilẹ̀ kó ń tẹ̀tẹ̀rẹ̀ kó ẹ̀kọ́ ló wàhálà wọn ni ndé kúrẹ́ka onye okike ọ̀rọ̀ na ọkẹ́bìlà dàbọ̀lù onye ọ̀nà nẹ́tọ̀ fún. so àyẹ̀dẹ́ náà àdán àdá ọ̀rọ̀ ní èrò ọ̀họ́ náà dóbi àmà wọn yé mbà wá kẹ́ nàdà ọ̀ dẹ̀ àmà ọmọ ẹ̀ wọ̀lá ọ̀nà mìdúrẹ́ka nọ́ọ̀sì ọ̀lùwàn nọ́ọ̀sì ọ̀lùwàn ìwé náà ìṣàlá ọ̀tọ̀ ọ̀lá òmùrí ọ̀nà kẹ́rin ìrayé ìwà mẹ́rin ìwé náà abọ́ni àwọn mọ̀kọ́dí mọ́rí yóò náà tarbiyatul awlad fún islam insha allah ta'ala ọni nọ́ọ̀sì hulwan volume ẹ̀rọ any, when other faculty when other department in ẹ̀rí eh, sọ́rí in the bringing up pious children bringing up pious pious ulama pious mujahidun fi sabilillah to awul kugbọ́n náà abaka nọ́ọ̀sì hulwan ọka ẹ̀rùn kọ́tọ́ náà yìí náà dì ní bá wọn jẹ́ ọkẹ̀ ọ̀nmẹ̀lẹ́ ìrẹ̀ ẹ̀tọ́rì lọ́kẹ̀ nọmba wán ọ̀nọ̀rẹ̀ aljahlu bistobi àti hazardin ka ara ní ẹ̀nẹ́ ẹ̀tẹ́ wọn náà ní tí ọ̀rọ̀ dínà lẹ́nà àmàlù àwọn ọkọ̀ ọ̀nà kúrọ̀lá kẹ́ni dọ̀ọ̀nà àtúndọ̀ ọ̀tọ̀wọ̀ dọ̀ọ̀kà lọ́nà ẹ̀kọ́sọ̀rọ̀pẹ̀ hàndá ọ̀nà àdóòrò kílẹ̀ ẹ̀dọ́tọ̀ náà وضوءا الجهل بالغاية التي خلق الإنسان من أجلها أظن أنه سبب دعونا طول gbọ́dọ̀ kọ́ ní e nwanne wọn nínú ẹ̀hán náà ẹ̀dá màrẹ́ mẹ́rin ẹ̀mẹ́ lórí tù dọ́k àgbọ́n náà kóbò dúnìá wọ́kọ̀rọ̀ àyàtọ̀ bọ́ kò ní and dọ́k sọ̀rọ̀ ìdílé ẹ̀yìn dẹ̀ mọ̀kọ̀rọ̀ ìdílé yéṣu lọ́sọ̀nyí dé lọ twins kò ìdúrà ọ̀gá àmà ìkà ti pọ́ìntì rẹ̀ ṣá yọ̀rọ̀ náà dó mórí dò rẹ̀ ẹ̀wọ̀n sẹ́nẹ̀ na máa ń yé o so that àkàrà ẹ̀ kò wọ́n bò dúnìá ọ̀nà ìjáhùn múlẹ̀ ọdọ̀ tó ọrọ̀ àbáyẹn tó dọ̀ mẹ́ka àsúnyẹ̀wò oyè ẹ̀tẹ̀ ànkúmá ọ̀dọ́dà túlẹ̀ ìgbọ́n ní ṣe ìyáwà yọ́dà kókó yẹ wẹ́sù dọ̀ àhẹ́wà ọ̀ ẹ̀ ahịa e, nọ n'ẹ̀hẹ́ ìyẹn náà náà ọ̀hẹ́bà enwe na náà مات بغيره فعدد الأسباب والموت واحد ọ̀nà rẹ̀ tún họ̀wọ́ inúlẹ̀ fi sẹ̀bílì láà dóòsù sọ́sà ọ̀yàwó ní wọ́n àṣọ́ra dóòsù onye wọ́n àrádà na mẹ́rin ọ̀yàwó náà jẹ́ iná kan tó ta na mọ́tò ẹ̀dúráyọ̀ náà dọ́ọ̀nà wọ́yìn mọ́tò dọ́ọ̀wọ́ wọ́tẹ́mẹ̀ yóò náà àyìn and ẹ̀rẹ́ máa kàkà àgbókẹ́ ẹ̀hún ó sì gbòòrò náà kanú pọ̀tà don náà as simple as that olóòdì náà múlẹ̀ dẹ́kì ní sẹ́ọ́dí ẹ máa dà dáìka ilẹ̀ sọ́tún ọ̀sẹ̀ olóòdì náà rẹ̀ bàyẹ̀ tẹ́n pin inú tẹ́sì dọ́bàyẹ̀ wọn ní ẹ̀yìn sẹ́mi because ó yìí tìkọ̀ sí lónìí kújọ́ lè ń kọ́nù náà because this called for celebration kọ́nù náà ikú òkè ojú onájòlè ọkọ̀ anáhíkò ọkọ̀lọ́n rẹ̀ dí mọ́tò okòwò ọgọ́n ẹ̀bì dẹ́kì ló jùlọ nà rẹ̀ èyí mọ́lò ìjúwó ṣọ anyẹ́lọ́pọ̀kú ẹ̀mẹ̀túrí ẹ̀nà wáyé like that so ọka hiya al'um ọ̀nà wọ̀nyí alẹ́tì tó rọ́bì filizati kabidi ha filizati kabidi bí máa na are not kì part of you So now, now your blood, who oh, you work well, it's qualify, qualified or not. Say that the Kabbalah bimana uh, ibnuha. O oh, the train is not called like anya ni. Ori ujan ko That ke ipawo na. Ala iqamatul hudud ka asho je the mori. Wal muhafazati they alwajibat. Dai sai abana uh, babu. Wa sunan atabana sunna isere azụ nyere enyi anaghị kada akụsọ na uchu na eze ma ka akụsọ bụ oche ama amaba bụ suna araghị mee walmusa abbas har na nwụta na ike ebe abụ abụ na nkata ọrị just musa ha bụ kenel bishi ọkene kọrọ mee a nka kọrịta oye abbas kapsụ gba walmusa dị ogbe ka ọ mee ụzọ ebe na onye nwaanyị tọọ mee ọha onye na kuma kuma sai mai jina nan wato awuduhum ala akhlaq al-fadila don meka to awuduhum don meka it e become accustomed and e become era wora e barbiren ne sorry akhlaq al-fadila ibru kuma kuma ibru ban eka ibru ban ne al-fadila ibrana so anyo ban kule koje kuno le yodo ka arjana horeten bolu ka jolo horeten do ku don do do ka odo to ụlọ oge ojú were kọrọ chọọchị gị n'ihi ka nye achịlewụ dọkọta na were halaka na oji wọn ọrụ akọsị nyimi nye achịlewụ ojú obodo anyị ka ebiri ama sụgbanye ya oji wa mee fọtọbi ahụ ala hamid sajaya ọka dure ka dọmikọwari tọbi a dọmika ọwari necho ọwipenen dọmika ọwari necho jenene ala hamid sajaya sajaya jamku sajiya akisajiya that is natural disposition ọla lórí ka ojú ọnù àbíbìrì náà mdó agama hamidi sajaya lórí ka ojú ojú yọ ìlọ láì kọ́nà kwabada hẹn ọ̀nà kwabada ní ìhàn ọ̀dọ́ kan kó èrìkọ̀ lọ́kọ́mẹ́kọ́ rẹ̀ àní lórí ka ojú àdáná lọ́kọ́ dáàmì ìbìrì lọ́kọ́ dáàmì ìbìrì ẹ̀dá àmàlìyàn tó lórí kọ́nà sọ̀mọ́lẹ́ ili yana ama hedoka hey baraka ko zama kula kamula wa karimu shama'il ati obani ile ne nya ke shama'il bi maana sifat doni karata ne ka bani karim kara'il oni kana karata ne the honorable people doje we honorable only ko honorable bana awa ojo huno ruyan awa atu de nyincha ka enha huno ruyan awa ona arisan ona karidi chate hunlen awa atu nureka ojo do a kure ki basha hm oje wa je do ojo fo dai dadi eh gaga o eh hey gaga o possible ojo wa ko akukuran do ikuda nyo he ori ko abi diskunu kuri ndoka wáyé kan dáadúró ikú hẹ àríọ́ ọyọ náà dáṣe ọlọ́kù ó ní ìrọ́ ọlọ́kù dáhẹ́ ọ̀dáàbì dáṣe ẹyà dára àbọ̀nà ọlọ́kù ẹ̀ kuma dọ́nyí àbíbìlá náà ẹ̀ka bá àgọ́mọ̀lá min wẹ̀kọ́rọ́mí àti ọ̀yìn nyúbá wà ìfàtín ven àtọ̀ ìzẹ̀ wọn hún kúrò jù ẹ̀ dọ̀ nukatọ̀ ìzẹ̀ wọn wọ̀ṣẹ̀já àti ẹ̀sá ìwé ojú orí ka òwẹ́kùgè náà mọ̀ nàná àdókè bísmìláì lọ́wọ́ àwọn òdì ìyá wọn wàá láì mẹ́kọ̀ ọ̀nyá àdúrí kan ọ̀nà òwe lọ́rẹ́ ka bísmìláì lọ́nà rẹ̀wọ̀ ààyè ládàá iná pẹ̀sẹ̀ ojú orí ka wíyà wọn wíyà wọn òwẹ́kùgè náà ẹwàtúyọ àwọn yìí ọ̀nà àkùkúrò yìí oríkọ̀ọ́chọ́ ọ̀fọ́m ti jẹ́ ọkùgẹ̀ na ọdọ́ọ̀ṣẹ̀kọ́lẹ̀ dátànúwẹ́ ọkà mọ́mí ọwákùgẹ̀ ojúkọ̀ọ́chọ́ ọ̀tẹ̀sẹ̀ sẹ́mẹ̀ ìṣẹ́ ní ọ̀rọ̀ ọkùgẹ̀ ni ó mèrè ìwé ẹmà wútùrù ẹsẹ̀ àgbọ́ọ̀kùgẹ̀ والله عن إبرانين الصدق والصبر والكرب والعفة والشجاعة ولا إبراهيم نايكا إبراهيم النحل rahimahullah na hukumukumi oya oka eni ibrahim na hayi a fita sahabi ndoka wallahi sahabi ni ọrẹ abenikewu oka ehonon onyi oyin ewe na ika anyere ise na ihe ọ na-asị ime ewe ka anyere ne doka eleneni wala oka enen kanu yadrubuna na ala sidqi wal amana wal afaf ẹni ilé pí ọ̀tí ẹni sọ́rọ̀ ẹtẹ́rẹ́ sókè yá kiri ẹ̀yà tẹ́rẹ́ sókè yá yá mánà tẹ́rẹ́ sókè sọ́rọ̀ yá sọ́wọ́dé máa hùlù dìjọ́ yìí. kuma enwe bremen ẹgbẹ́mẹ́ bremen mara ẹ̀tọ́ wẹ́lẹ̀ swedish ilẹ̀ america ọ̀nà kọ̀ọ̀nà yá mánà àti ìṣúrù àwọn ẹ̀sìn ọ̀ṣẹ́mú dọ̀ ẹ̀sìn ká máa. àbí ìbìrì náà wíwí ẹ̀nà náà ẹ̀rọ ilẹ̀ ní àyàkà inṣàlá ọ̀tọ̀lá ẹbí yà àwọn mẹ́rin ọdún sọ̀rọ̀ yìí inṣàlá ọ̀tọ̀lá wíìrì anyị arụwa yìí ka anyị ìbìrì ẹ̀nà anáìka òpójú a à òpójú orí mi ẹ̀yà ahụ̀ náà níbi òpójú ọmọ òróró orí mi wọ̀n náà the care ịbanye mú yẹ one ọdún mọ́nú làwọ̀ mú ha nínú lẹ́wọ́ lórí ìdò ní ètí ètí ilẹ̀ lẹ́yìn ọ̀dọ̀ hàn náà gákíá ẹ̀kọ́ ní òmòrí ẹ̀kùnrin ìdúrà náà ṣọ hàn náà wọn náà ò sí ilẹ̀ láì ilẹ̀ láì ọ̀nìyàn oyi ní ètí ọgbọ́n oyi ha sista oyi oyi.

then ọgwọta obere kọ na bọọlụ kọ n'uwe kaba nwa dị onye yi kọ ụlọ hụ na nna m ihe hụ na na ndọ kata wee hụ eyi zigbo ụgwọ aba then another say ọ drug addict should put to one dozo hushiga abikodo lọrụ ya ọrụ ọrịa ha nọ ọrịa ahụ na ekuru hụ na oyi tush ohinye bdaki tush ok a dutu lẹsẹrẹ dọkọwa haị o ji ha dọkọ ụlọ dọkọ haị onye ture data badu chema ka oru chema kọsọwara haị alhamdulillah ya lọkị ka onye na-egboro onye na-eka naa very serious woman na abuja na ọdún tuka ah. na èyí mana di ihu shiga but ìjẹ àwọn olùkọ hajiya oyi mota náà wàlá èrú bọ èrú shiga àní náà lọ bá ní arọ ní abuja èrú tí náà lọrọ ya kó mu ya wọkọ ha ẹwọn náà. inna mọ̀mínà tó هي التي تربي أبناءها على حفظ كتاب الله الحمد لله ọ̀nà onye ní amẹ́ríkà ó pújọ nítorí sókè sọ ìwé òmórí òkú òhìrẹ́ tó ìwé òmórí òkú òhìrẹ́ tó ọ̀dá àdáyé àtúnṣe kàdímọ̀ and above no wùráìka ọba o ihe ìdíjẹ́ náà náà ọba

upahuru wà rí ní èyí upahuru you have problems we have a lot of problems wallahi lazim and kẹ́lẹ̀ mìíràn wọ́n ọ̀tá nìyẹn ẹ́dàbà ẹ̀ máa ká i'm a listing like a stage of dog stage of monkey stage of donkey náà wọ́n ìta rẹ̀ sákọ̀ ọ̀sọ̀ wẹ́n nù kékeré àná nke àrùn ọ̀nàmìkà nínú risala ibnu abizayid al-qayrawani ọkọ̀ ọ̀la ẹ̀yìn tẹ́ gbọ̀rọ̀ iná pípò di ọ̀rọ̀ kí constant recitation of Quran ọkọ̀ Quran mẹ́ka ẹ̀yìn ọkọ̀ Quran ọwọ́ anyọ́ nọrọ lórí ka ó serious nínú díẹ̀ mú àkọ̀ Quran ẹ̀yìn ní yọnu yẹn ní ihu náà wọ̀ ẹ̀yìn sì táàdì ní náà wọ́n náà ọ̀yẹ́ ọ̀dọ̀ wọ̀ ẹ́ lè sí rẹ̀ agbóhùnjẹ wà ní Qur'an wàláhì wájú rẹ̀ wàláhì wà wọn ọrùn ẹmúrin ní ẹ̀mà mẹ́ka ọ̀rọ̀ kanáyọ̀wá ọ̀n ọrụ ọ̀rọ̀ iṣẹ́ ẹ̀mẹ̀kẹ̀ kanáyọ̀wá ní aka ìṣe ààrẹ àdéṣe ìdéṣe ìjà ló wà nínú dáadáa yìí ti dùn àmọ̀kárẹ́ bí ẹ̀yọ̀ wọ́n wọ́n yọ̀nà kàyà yọ̀nà ọ̀rọ̀ wọn àkó agbókèlé ìjà náà mi hìf lè káàkiri ànyírà ìtọ̀ ìkà wẹ́ẹ̀dọ̀dọ̀ àbámi abe iyu ehono don apa o ekono rume anu muri ona mo gumbo no muri ora uja no kokura wallahi lazim so da si yezi the greatest asset the greatest gift no da si yezi who no dey o ko wallahi me ko yo na chan wala abe hono wala si meza abidenu ko wala si yoje ojo ni ni ni da wa ma hen ni doko inisu na kako lari akaka i love you wọ́n wá ó jẹ́nẹ́dà do wà my love you wẹ́yìn yìí ni because ẹ fi o mo yọ̀ bó ń wọ́ ọjọ́ kum. kúmọ́kúm ẹ̀nà mi kí jẹ́ ní hukuran wọ́sọ̀lá filimasáàjì onye na kúmọ́kúm ẹ̀nà àti tùrùkà sọ́wọ́ gíjẹ́ ẹ̀nà dá sọ́wọ́ nínú mọ́lẹ́sì kẹ́kọ́ sálà dẹ̀ ya kó jàmáà da ya jama'a ya ku murewa ya ku miduta wallahi ya haira nyenye na yana ikada alhamdulillah ba obi himaizin ba obo ke ni na kusa lori kije ide hini jama'a ya ku murika wo seme adaba yin ne obi aban na ma and found nada no regret that avail you of nothing except ọ̀kàwọ̀ náwọ̀ wọ̀bírí wàlìdẹ́yìn ó jẹ́ ìgbòmìnirò ní ẹ̀nà àkùkọ́ ó ní ìkọ́ ọdá àtúrò ìkà dógbányí mi ó ẹ̀yẹ ó wà dógbányí ọdúwà sí ìlú kàánì dúwà ṣébìrì àmẹ́ dóòrè adánimà rẹ̀ ójọ́ ní ìrẹ́ òkà adánà rẹ̀ anáwọ́bà ó mẹ̀sẹ̀kwẹ́sẹ́ wàá dáhìn ẹsẹ ló wà pẹ̀sẹ̀ àrọ in history yàrá àkọ́rọ̀ rà nínú ìwé náà àbí yẹn náà ṣùgbọ́n yẹn dẹ̀nà ọ̀rọ̀ yẹn ni ẹ̀mí become ṣe become in history ṣùgbọ́n náà làm wọn mọ̀sáárọ̀ àti ilẹ̀ kairot àti ọ̀yí mẹ́kì ẹni èyí iná àfúkọ́rọ́ iná àfúkọ́rọ́ ìrọ̀yìn ẹni èyí káì andáyẹ ìmí bẹ́lẹ̀ kì andáyẹ ọ̀rọ̀ wọ̀ yìí dum malasiya ha malasia da ise emiri eh, ma mun ki to re kwa ki ntina biyara da so lo nan ne ra ni haya wa mozi umeleka umizure yesu kana haya wara shi ne wara kaka de je ude je down lo tinyin e wa ni malasi we yo sa do kwa ele de kenyi na ge da ko yete God our best men وما تقدموا لأنفسكم من غير تجدوه عند الله أفني أتي دي يني تو دومري إيه ينو كاتنا جي كوين تو دومري تو دومري هو خيرا oge anyị hụ nso enyelu katina gị wa azọ ma ajụrụ doni tosi hụ ni enyelu katina gị and i rọrọ program bọda si ya ya especially ihe mere

ụmụ na brothers anyị na-ewerewe ya ewe brothers anyị isu ya abụghị na n'anya tụrụ ka ah, haya ah, ụmụnọ ụmụnọ ya dema jinta haya uwe esu tụwa tụrụ abụghị ebe ojo ụwa abin abọke abaghị n'ọwụ nni every sense ẹ̀wọ́n náà kọ́ àkà ni i know wàhálì ni dàmà mọ́tò moto simon ẹ̀ bá náà ṣe ẹwọn ọwọ wọn náà ẹkọ rẹ kànyẹrẹ ẹnà kàwọn náà ní wọn àdó ọkọ ẹmu lórí ni wọn èkèrè rà ẹwọn ni ló wà bẹ ń gí ìdí ní owó wa àdó wọn yẹn abúzá àlàwọ àkàrà ẹdọ òkú àwọn ló wà kọ nọnsẹns ni wọn ẹrẹ rẹ ni pẹlẹ ọkọ ayọsẹ wọn náà kà wọn náà ló ti yún ni ọ kàwọn ni ọ وتغشهم على قراءة سيرة الرسول الله صلى الله عليه وسلم دا كوي ودا كل جاني كتوي إجان إن نريد إتوفون تو مريه إتوفون تو مريه أونزي كجانو كتوفون تو مريه أو ما دي. أما مكو جانو ريسنت أوبي ني تيوي دو جو ريسنت أوبي ريسنت أوبي نا أوبي جواريو ويا ريسنت أوبي أوبي جواري ẹjẹ́ wòye ráàbí nọ́fẹ̀ẹ́sì wọ́n ti rí ẹgbẹ́ náà ẹn wọ́n máa pẹ̀ àtà òkò wé rí ti ara ìlú sí ìmá nìkàkà wà káàkiri òhẹ́ wọ̀dọ̀ máa láyé ọmọ nínà tí ìmọ̀ náà ìmọ̀ náà fíìmọ̀ tó wọ́n sáàmì pòórò yìí despite the fact that oh, honor is not the best wọ́n yán a lot of things in America ẹ̀dẹ́ ẹ̀yìn history but alhamdulillah is manageable that translates any grand auto kọ́

ewere ka ọta tension ahụ ije na awọ ọcha ụmụ ya daghị ka e, were anyị amnesia were anyị temporary loss of memory ene enyi be aza ahizi ọgụ ka anyị ka wewere ere enu were ebe da anyị hụ ezi atụ da ebido erizi m wàá ṣàkùsójú na ha lọ́rọ̀ àtúrù dùtọ̀ ka ezi mma anụmanụ gbanye na menyo ga kìmíọ̀ dụka ada

like come and watch him. Ojú òun ní ìdá ẹ̀ dáa ha máa náà bá mú. Anára máa ń sọ àmúnyẹmúnyẹmúnyẹmú yé. Dáa ha máa náà bá mi ní èyí. Lẹ́mẹ̀ àgókọ. Ọ̀nà èyí náà ìṣùgbà ní òyìnká oṣù. Kàá òyìnká kẹ isi ní ìrìn. Lazar, wẹ́ẹ̀sì ká ájá wọṣọ́ kó yẹ. Àyìn ti ṣe mọ́ ndị wọ̀. Báàkùn yóò nira

khairu nas unto ananyo idan kekere nan. qarni one of my own generation summa ladina yalunahum at generation unto na hore dai kasabi ne kunne summa ladina yalunahum at generation na basabi ne tawra dai kitabi ne kunne hen rahmahumullah to ainen ay to peni ito peni we to po izo izo ila de rahman then after them lukwe kache cheche akunyala anahin the generation eh, na no this go ka hela ene hono na anabi anabi namuza haqiqi ananya hama zenyo ele oka law nazarna lil ummahat fi ahdi salaf aywa oka yanya ki isahi onyi onyi ni na mozi fi ahdi salaf bimana fi zamani salaf inú mi our own righteous predecessors inú wọn ti kọ́ àyè ní ẹni wọ́n ti kọ́ àyè náà kan náà ọ̀dọ́ wọn ni sahabian àti elimi tabi'in ni àti atba'u tabi'in elimi imam malik imam abu hanifa imam ahmad ibn hanbal imam shafi'i ibrahim nahai ibrahim ibn adham sufyan ibn uyayna sufyan ibn sufyan thawri àti abẹ́ni duka. ẹni wọ́n ikú àyè náà ọ̀dọ́ wọn ikú àgbà bí àwọ̀ ọdí àwọ̀ orí rírà àkàrẹ àwọ̀ ìmúrí ọkàkà yẹsà sáwà so ọkùnrin rí ọ̀yẹ́ lókú kúmí ní ẹ̀yẹ ẹ̀fì áàdì sálà idó ìkú ní àhàmà wàkẹ́ ìwàkánà tòrò tàbíyà lè yàbùnà hìnà bí rèrè mẹ́fà lawajatna ibn tuka abeni namazij qimma eni bi model ọ̀rọ̀ eni bi model maaki model eni bi namazi qimma aki qimma isa na ikon ne ba in the summit the peak the crux ọ̀rọ̀ na namazij qimma this god ka they are at the topmost their model their example their similitude ebire na nyi dida na wɔ ka ha ma ɔno ne bam kekere fi rawa ɛne arawa ɛne magnanimity ɛhɛn ni is significantly magnificent they are they are werewa abɛnni they are bright bɛma na shine ana ɛka any one of them ɔno ana kutu ewu ɔnan ɛyɛ israel nɛɛ. ele abaye ga haman onye no ti lidan wa hubbu wa rasuli endi mana masori lu disko ka ehin ni be meka eh mi kije ni sile omori kuma wazud an dinillahi nusratahu eni benisika enen aki azud an din bi maana devour an din ɛne ministry niger ne ame defense di adi yomorihi jolisai nusorota o ame okagwadi ni wɔ ɔka umahatun ɔka ɛ ɔnye de amodas ɔnye bin na ala ta'amin anaika sɛna abuban sɛ akɔhan ɔnɔ bi ta'aminu mustakbal abna'ihinna ɔnɔ bi anete ne kene nyaanete in the future of ujenni mustaqbal abna'ihinna fil akhirah iku idaniku e ba ejen me ma ne se no nke na e en me ma ba me di mis bejo ka ejen ni e ha ne se daniku o ka laysa ka hali kathir min ummahat al yawm na situation ne asmanika onye ne onye ana kunbo ana ka ina jina tahrus al wahidat minhum kun kunyala ene ni ororo ni wonu ti ala ta'min mustaqbal ibnaha fi dunya ojon ma nyaina ta ina honon tene ono problem han anan ke sai o ka fatadfahu tab'an dule ke e pushan tadfahu tab'an da so wo da masuri kono encourage ono karu wi ya ono fence nan sorry linaili shahadati dunya uwe nene ni certificate ni honon linaili shahadati dunya ama me da ni certificate ni honon your, on your primary certificate, secondary certificate, your tertiary certificate, one day dog are the prop. And wallahi, ihe ọzọ wa the prop, ihe ọ n'ọbara, ihe ọmụmụ ya dị do Islam, ihe ọ n'ọbara ọnụ ụlọ nke ekele. Ya m example, ihe bụrụ na na aka ka ozi ọ anaghị secondary school, o yi omori hi. A ọrụ lalụka okenye araba ọ

is that one who learns everything about a thing, about something, and nothing about other things. So they become professor of any holiday doctor now. Professor, don't you professor of medicine? And a professor of anatomy, what about career physiology? They look, men mm, make I work here. <laughs> Or the professor of biochemistry, or the professor of that, professor of this, and about the any so in Islam. mana ọka were na igboro ya na ije mmemme a ke sekọndị skuul sasabi lóore ka ama ịka aka anyị seme enyi skuul ama ịseme ka aka anyị seme enyi skuul lóore mmemme a batụrụ rikọ na nwụrụta dọnụ mee ikewu daị kaba ere onika eh, eh, ihe na-eji stọọ ọnụ enwonyi anaya na ebe enwonyi anaya na ebe dị skuul na akụ ticha ahụ dey muni school na ku hece mu wa won wallahi enne endota ewe le kire hono kino doworo onye ne nezi kuja onye ne sayra aya no ma mi hari nu o di tijo ya do kare da ma ya iti do mes hari iwe awa ka eza di oya anatete onye ene odine tijo ẹ̀rẹ̀yìn ọmọnà inú ma ẹ̀rẹ̀yìn just so ti jẹ́ kẹrẹ just roman figure ọ̀nyá ìní ọ̀nà ìhòrò mi dẹ́ka sí náà just àkú kérékè tí ti jẹ́ àmá iná ẹ̀kọ́ náà wà bẹ̀rẹ̀ mọ́lá náà tó hojú dé ti jọ́lá lọ́yìn lọ́dọ̀ kásọ̀ náà tó mọ́ mọ́ àhẹ́ ọ̀nà náà ana ika ya ana ina kura na ika je suba ni kiu malo no re ato on suba nyen wan o de ke o me e wan bobo da de ke ko ri e ke la roba da moli meza we di sa ere da moli meza omuni hehe malo muni hehe kai kura ne na da de wala do ke dure ka o je ma nyi shahada certificate ke no problem ani wal wazaif

position anaghịkwa n'eba ojú a, ẹ̀rọ ní mínísítà ojú ọmọ ẹ̀rọ ní gọ́ọ̀nù ojú ọmọ ẹ̀rọ ní iri ka ní orí ní tìrì ká àwọn ọmọ na ọkà kẹrẹ tìrì ju tọ́ ẹ̀ náà ẹ̀m kátó níyìn rí àmọ́ mọ́rí yìí wọ́n láì ó mọ́rí yàmì kẹ́ẹ̀kọ́ ní tìrì kẹ́nẹ̀ dàbí ìrọ́jẹ́ rù ẹ̀m ní uwenya wallahi advantage sana leo unaona rao rao amma shahadatu al ok amma kama di certificate ndani kuu fatakhsha ala ibniha leka amwi hiyo aidon makan onye no chilwani akan ba oka shahadatu awali certificate kuu ndani kuu fatakhsha ala ibnihi yamani yujan and this direct certificate ndani kuu ka kayo ka

umar subhanahu wa ta'ala oka uiriji izi injina janna oka wa idha ra'aita thumma ra'aita na'iman wa mulkan kabira umrika wa kane thumma ra'aita ahotrohon wa ikene romon wa ikene duere sai na'iman duere enworo anaika we ile murimanda na'iman la masila laha wa mulkan kabira ati ohi anola amen ọka iná narọ ọka ọnọmọdé díèrè nìka anna nataja wasamarota tarbiyati umahati salaf díèrè sẹ́rẹ̀ nataj the consequence the result abẹ́lẹ̀ ní mana hẹ́ àná ọdọ́mọ wọn abẹ́ ibrahim nahayi abdullahi ibn mubarak ọdún mana sofiyan ibn uyayna sofiyan sauri abẹ́lẹ̀ mana ibrahim ibn adham wala onye na ọmawa eh maleko mawa ana onye na ọrịa ya ka werewa ọkadiri annan nataj ka the result wa samara at the benefit ananyi tarbiyatu ummahat sala ona ka azakumukum enye ne kumukum anamu igwai ne na ekonon an akhrajna rijal wal aftal ona ka the result an eh kwato he ar rijal يجمعكم الرجال والأبطال الأبطال جمع بطل البطل معنى people like they are heroes ẹ̀dẹ́n aram ẹ̀dẹ́n aram ẹ̀rẹ̀ koko dẹ́mi ìjọ náà re koko rẹ̀ kókó ẹ̀rẹ̀ wọ̀lùkọ́ọ̀dà àti ìjọ náà ẹ̀ka ọ̀dọ́bìdí ọ̀dọ́bìdí ẹ̀rẹ̀ alùgbòrò ẹ̀lmẹ́hàmí anẹ́ẹ̀kẹ́ ọ̀gá rẹ̀ kọ́ náà alaba kakaro gboro miami man enwere nnebi aka ene donere adara chere adurufere nen onye na ọgbọ mawan akhrajna almujahidin wa shuhada idan e mozi ijana ika be rekuturu murihin wa shuhada that ene mi abijanu kaka ahwa ku murihi awon ah, akhrajna alulama ene give back to arwa ene mujana ika arwa ya yi e mi sɔn buhari ɔn wajen wo yɛrɛ ŋa ne mi ya yi e mi wɛrɛ mu ata yi ma malika ɔnɔ ɔnɔ mi ma maliki wɔl mu fakirin ati people of world people lana yi ka inu mani they are the thinker of the time they are the ideologue ɛnɛbi ɛnɛbi ɛnɛbi almufakir ɛnɛnyi alfikir alislamiya ɛnɛnyi wa kan today ɔdɔmɔ yɛrɛ it is the whole of the quran ɛrɛ yi globalization on same in by same one it a new world order same one. what do us ati dai elena mikela the callers to this thing the preacher and they give rise back to islamic evangelist. and I came where like a mwezi waziri onyoma wani akhrajna ulaika al-abtal and then and it give back to our heroes and abi izira kokonani al-afzaz al-afzaz jam'u faz ake faz individual bi maana any give birth to these few people anaika ikikoya binadhan alladhina anaika madha al-umma ba majin islam on ko boni ni eneje ini taftakhir bihim oiswami de ya hinek oh ya ko moni abo ko moni onka enwel nen ko moni he فقدمنا أبناءهن fi sabilillah de kuji ani tɔw den ko dɔw den ni ni aw ye kɔrɔfu tɔlu mɔri ni wali n'o sɔrɔ ti den ni la a ti den ni ɛna gɔdin yɔ mɔri wɔ fa hali fi hin na ko do wa tɔyiba ɔ ka ani ke o tu ka nyi ni ɛhɛ ne ma ni ma ni ko do wa o yiri hama tɔyiba ɛna ko do la wa o suwa tun hasana a ti ɔɔ ebira ɔnɔ la mɛ ana yi ka ɔba hama dɔw ye la.

tahusu ibneya onyijan na ina daki so ni kai wa man kuja ne se doka wele aruna habu jahalan ejen ni izi izizi yel ona habu jahalan menu kato imere o hari nan kenada ko ko to muri kenau problem anen o ko wahala o ko kata to to muri so wa nyang men ine honon e oni mes ko won won in the world on enwon to muri haro ini ayukata no ikuru to muri

original janna anari abdurrahman ibn auf radiyallahu anhu warda o ino nun to murika abdurrahman e wajin wala ni certificate ta inal janna wan wono pituje ni because onere no mehi won in battle mutahaddisan an mawqifihima da ka zo yi eh. sabi sabi standpoint tu yanin in the battle e jake in the battle oka abdurrahman ibn auf radiyallahu anhu warda oka inni oka palitar emi lawakifun yom badr ok ani me je ele ti sahu ini badr ok adi mani je ini line ini sahu face off fa nazartu an yamini dim kane warani owoyam kana je wariyam wa shimali on na je because ọzọmọna ọhamun zai kúrò nyima ọzọmọna kanik ẹnẹ ìwọ ẹnẹ ìwọ wàhálà ikú ya aka ha

aki hadisa bimaana isogo wa tele hadisa no en ah ni sai hadis min al hudud bi so new okijene bese hivi la vi kiki in iraen ni brawo wa okafatamannaitu okijima nilipoduka ah dimironka law kuntu baina adl minhuma ah ai ma ina ina kana na kisori enyu kata hunai je bonon oyo na nerika ma kuzizi batakan ay manu kaza yani adda minhuma ka ay aqwa minhuma wa ashad bai ma ni ramu hanaika aw ka to titiye di kunya ya wala di kunya ya wa ama kide kije no ne rin ono kan ya no do ni ro ono kan ya hatta la yasma sahibu o asosa o doto mo ga mu poro da oto doka ya am ma he onya na dam because eji sahabi ni wala pade asi eya dara bijen ni e bi poro ya nan eji abera abe de ada on abene broda choli adene e on e yo pa do ya to brodo no wa do mi kijan he dan do mi kijan so banyo sahabi ni wala vera

atarifu aban jahal ibn hisham diko nyama so doka ari wanyan ka gwaide elema bu jahal ibn hisham qultu abamad ibn hawka muka na'am maye wa ma hajatuka ilayhi saduni dikawaye tuwaseme qad qala

faida kama Abu Jahal oh Abu Jahal home vana hizo na kauka kunyara nini hivi kunyara wa nehi faida kono wa nehi don na kutoka kwa Abu Jahal wa Abu Jahal wa nehi do kanji ni ila na shao kuma maramo katataje fata'ajjabtu lidhalik abrahman ibn nawf kadmi lunta dehi ni

ọka enyi se hi e na ihu nika ye enire kɔ nɔ ɛnlɛ ba n'aka na ịla dị adidze ne so kò ah ga atabata ba ako ako dze te hu ne Teme because ɔmɛ yɛ nisikɔ na ɛdɔ ka na wɔn nyi ọka fa ile

ṣe tí ó hẹ́ àwọ̀ òkókọ́rọ́ oníjẹ́ ni dáì yí gùlẹ̀ na ní ní gínáwẹ̀ because ọ̀ní ẹ̀nọ́rọ̀ àdọ́tọ̀ ẹ̀ asúrù ní èyí ìnájẹ́ nìra agbójá àlọ́ ọ̀tara jẹ́ mú ma bí tí ó tí máa ń bẹ́yìn mọ́ọ̀tù dẹ́kùjá discuss kan ní between the devil and the rest of dẹ́kùjá abuja dé tí ohun nígbà tán those gone me tuta iná kan ní sú ọ̀rọ̀ ẹ̀yà rọ́ ni yàn wọ́n dẹ́ yà mí yóò ní kó yà máa jẹ́ lẹ́nu kó táyì tọ́pọ̀ náà wọ́n inṣàlá ọ̀tàlá ọ̀dẹ̀ next week mú yóò sí ẹ̀rù mi ní ní àǹtá ìmọ̀dà sí àti ìsìn ìzọ̀ àwọn paragraph ìzọ̀ we continue from that paragraph

أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته